أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله ثم الصلاة والسلام على أشرف المرسلين سيدنا وحبيبنا وشفيعنا محمد عليه أفضل الصلاة والسلام وعلى آله وصحبه وسلم تسليما كثيرا أما بعد إخوة الإيمان السلام عليكم ورحمة الله وبركاته Adá ọpẹ́ tó pọ̀ fún Ọlọ́run, ọba alágbára, ọba ọ̀kan ṣoṣo. Bákan náà la tọrọ àlékún ìkẹ́ àti ìgẹ̀ fún ànábì wa Muhammad sallallahu alaihi wa alihi wa sallam ìkẹ́ àtijọ́ ọlọ́run kó máa bá ànábì àwọn ará ilé ànábì àwọn sọ̀hábà àti gbogbo wa náà tí à ń tẹ̀lé lánàá wọn títí di ọjọ́ ìgbéǹde alkiyama abẹ ọlọ́run ọba àlekè ọlá bí a fẹ́ ń súnmọ́ Ramadan 1447 tí Ramadan na ń súnmọ́ wa ọlọ́run pàdé wa jẹ́ ọjẹ́ tayọ àtàlàáfíà kọjẹ́ tàlẹ́kùn ìmánì àti ọ̀nà ọlọ́run gbogbo ń bá ṣe inú àwẹ̀ tá a fi ọlọ́run fún gbogbo ń bá ṣe tá a rí ìbínú ọlọ́run ọlọ́run má jẹ́ fún ọlọ́run kàwákọ́ kan náà àwọn olóríire láyé àtijọ́ gbéjà kìámà wọ́n jẹ́ àjẹ́ kan náà àwọn olórí ibú ọlọ́lá haúlá wà láàkú wátá ìlàbìlá ìlàlẹ́ ìlàdù eléyìí ni part 31 apá kọkànlélọ́gbọ̀n nínú ìdánilẹ́kọ̀ọ́ lọ́sọ̀ọ̀sẹ̀ wa lórí tíra muharramatun istahana bí annasu yẹ́jìbọ̀lá habaru minha. ha àwọn nǹkan tó jẹ́wọ̀ táwọn èèyàn fọwọ́ dẹngbẹrẹ mú tán fọwọ́ yẹpẹrẹ mú tó sì jẹ́ sí páwọn nǹkan yẹ kéèyàn ọmọ ni bí ìgbà tí kéèyàn ń jáde èrò ń tọ̀ rí pé ni ni ni èrò ń tọ̀ rí èèyàn ọkọ̀ ṣe kéèyàn orí ọ̀ní àbejò ẹlòmí ò ti ọ̀tọ́ bá réjò àwọn nǹkan tọ́lọ̀ ń léèwọ̀ ni ọ yẹ kéèyàn ọmọ ọ̀họ́ bí ìgbà kìnnà fẹ́ fàyàn yá èsù àwùsùbí láì wọ́n fà yá o ṣùgbọ́n owó yẹpẹrẹ òun lọ̀pọ̀lọpọ̀ èèyàn fi mú káwa náà àwọn èèyàn tí ó wọ náà ń ṣàlàyé tíráì ọlọ́run àwa tá à ń sọ náà ọdún fún wa ẹ̀yin tẹ́ ń gbọ́ náà má fi ń balẹ̀jọ ọ̀bù fún yín kọ́lọ̀ ní àlejò máa lo tó wà ń bẹ́ẹ̀ kó jẹ́ àparí ọ̀rọ̀ wa sínú àlìjánná fèrèdáùs làláwùláwà láàkú wátá ìlàbìláyí aláàlíyè làbí. àlàyé tí à ń ṣe é bọ̀ àtìyànjú ọ̀rọ̀ sìnà àparí ẹ̀ ọ̀rọ̀ liwat kọkùnrin àtọkùnrin ọmọ súnmọ́ra wọn ìṣesí ìjọ lútù orí ibú bọ́lọ́ ń ṣe ọ̀nà mẹ́rin tọ́lọ ń gbà pa wọ́n rẹ́ àyànjú ẹ̀ àwa bọ́ síbi kóbìnrin ọmọ ọkọ oorun fọ́kọ̀ ẹ̀ obìnrin mùsùlùmí kọkọ rẹ̀ ọ̀fẹ́ gbádùn rẹ̀ kó ní òsì ń tọ́jọ́ bí ó ti jẹ́ pé yọ́ mọ̀ forí kó èpè gbogbo ẹ̀ láyanjú ibi tá a wá dé ni kóbìnrin ọmọ sọ fọ́kọ̀ ẹ̀ pé kọ́ mi ìṣe mọ́ divorce mi lìgẹ́rì sábà bí ṣẹ̀rẹ̀ ẹ̀yẹ̀ tọ́lábù lè mara àti àtọ́lá ní zaujia lè gẹ́rì sábábé ṣẹ̀rì ẹ̀yẹ a ti sàlàyé ní jẹjọ àlàyé tó pọ̀ pé nínú ìlànà Islam abánàbílù ẹjọ́ kò dáadáa nínú ìlànà kí lápẹ́ o Islam ọkùnrin ní máa lọ bóbe pé I love you mo fẹ́ fẹ́ ọ mo fẹ́ kọ́ jẹ́yàwó mi nínú ìsìláàmù dẹ̀rí nítorí ọba fẹ́ lọ sọ́rọ̀ èdè mo fẹ́ fi ọ téèyàn bá ṣe ṣíà àwọn ṣíà làwọn ẹni ànà kan tó máa ń bú àwọn sàábé tí wọ́n sì láwọn ìròrí burúkú míì tó tako islam ara àṣẹ sí wọn àwọn náà máa ń ṣe nìkáàkù mọ́tà temporary marriage ń kẹfì ọ̀fọ́gbà díẹ̀ tí bá ti gbádùn rẹ tán ń fi ọlẹ̀ nínú ìsìláàmù ìtànàbí sallallahu alaihi wasallam tó o bá ti lọ kọnu sóbi ìgbé ẹ̀yìn ìgbàlá ń dálé láà àbí bísú lára mọ́tẹ̀lọ́ yìí àbí adá ọgbẹ́ fọ́lọ́ ẹ̀yìn sàwọn àlékún sì ta ẹ̀yìn tí ẹ̀mọ́ tí máa ṣe sọ ẹ̀yìn ọ̀rọ̀ kan bẹ tí mo ti ní máa bá yín sọ ẹ̀yìn brọ́dà ṣùgbẹ́rù ló fún mi ní nọ́mbà yín ẹ̀ oríṣiríṣi ọ̀nà kálukú máa ń gbà bá obìnrin sọ̀rọ̀ fọ́múlà tó bá bá dé ni ẹlòmíì dẹ̀rẹ̀ wọ́n bá bóbin sọ̀rọ̀ ni wọ́n ṣẹ̀ríà ò fẹ́ kéèyàn àpòròṣì omi lọ́nà tí sì náà ó fi rọrùn tí ó mú iyẹ̀pẹ̀rẹ̀ dání fóbe obe tó bá mọ Islam ọkùnrin kan ọkẹ́ pàdé rẹ̀ lórí ọ̀kadà àbẹ́jọ ọmọ tó àmúgbò ẹ̀lú ẹni ọlọ́ọ̀ni mo fẹ́ fẹ́ yín ni èmi náà ti gba ṣẹ́wà rí mi lọ́la dàdá ní ọ́ àmì rà àwọn òmùgọ̀ yẹ kí wọ́n mú ọ irú ìmánì wò ní bẹ́ẹ̀ fún ọmọ ọ yahoo ní ya 419 ní ọwọ́ ọkọ̀ kẹ̀rí gbé wọ́n lójú ẹ̀ fáyà bí kìíní kò sáré gbà fún náà àfọ́ àkíyèsí pé tá à ń sọ ní wípé kóbi ọmọ sóge òfò yẹ ṣùgbọ́n obìnrin ti ta tí èbá ṣe kó o ti rí àwọn tó trust ẹni pé wà láìyàn rẹ̀ làwọn mọ̀ sí ọkùnrin kọnu sí ọ gbọ́dẹ̀ ti kọnu sí ọ náà ó sì ń gbà lójú ẹsẹ̀ ọmọrú èèyàn wẹ́kẹ̀ pàdé níbì kan ẹ̀mú ti gbà náà nù èyí ẹ fọ̀nà ẹ fọ̀nà lẹ́fún sí mà ṣùgbọ́n nínú Islam mo fẹ́ fi ọ àníyàn tó gbọ́dọ̀ wà lẹ́nu èmi ni pé mo fi ọ táyé tọ̀rọ̀ ibi tá a bá bàdé láyé àmọ́ lòyòkù lọ ní kéde o àlìjánà bàbá rahman tẹ́ẹ̀bá ní lọ wàhálà pọ̀ so ìyókù ọmọ tẹ̀síwájú ní kéde ọ̀run kìí ṣe pé temporary marriage eh, mọ̀kẹ̀fẹ̀ fi ọ̀ká fi parí NYSC ìwọ parí University of Toronto òwò parí University of Galandachi ẹ bá pàdé ní NYSC kákẹ̀fẹ̀ ra wa láàrin ọdún kan ó ti yé ní ìsìn òun náà bá lóun náà gbà ọlọ́ọ̀ta bá ti bá ọlọ́dẹ ọ̀sẹ̀ kan àbọ̀sẹ̀ méjì bá máa gbà wọn àbọ̀sẹ̀ mẹ́ta o kọ́ wàrà mi o àwùjọ ayọ̀ ń dá o ṣẹ̀bù bíbí mẹ́sàn-án rè wọ́n gba jímọ̀ lọ́wọ́ wọn wọ́n gbé sunday lọ wọ́n gba ẹran léyà lọ́wọ́ wọn wọ́n wá gbé ajá ajá ògùn náà wá gbé lẹ́yìn lọ níbi ọ̀rọ̀ na náà dáàbò dé ọkẹ́rì pé ọkùnrin onírun gíga yìí tó ti tán gbé jíìpù kí wọ́n kọ́ fún màmá gan m màmá rò pé one m ilé rẹ̀ kéèyàn fọwọ́ fún ym ló tóbi lẹ́bi màmá màmá tí ò rí ym rí ó tó fún bàbá ní 5m ó tó fún ìyàwó ẹ̀ náà ní fóònù fóònù 7.5 million àfà wọn bá rògbé ilé rẹ̀ ká fọwọ́ fún bóyá àwọn kan ní èso ògùn owó lọ́la wọn ọ̀ma sẹ́yìn pé yóò bẹ́ẹ̀ sẹ́rù rẹ̀ burúkú bá yóò bá máa ń ṣèwádìí ìyẹn ló dẹ̀ bá ṣẹ̀rí àmọ́ ìyẹn náà ń pè ní alisti ibi tó bá ti ń ṣe mọ́ṣúárà ẹni iṣẹ́ tá a lè fẹ́ ni irú èèyàn ni wọ́n irú èèyàn ni bàbá rẹ̀ èèyàn wo lòun so tó bá ti wá rí bẹ́ẹ̀ kó o tó lè gbà ṣèwádìí o tó o bá ti lè gbà tán kó wá sọ pé ẹ̀kọ́ mi ẹ̀kọ́ mi láì sí ìdí ìṣẹ̀ríà àwọn àáfàá kà mínàlì mọ̀hàlámà mínàlì èè. ara nǹkan àràmù bóò ni òṣè ní jàràmù ànábì lọ sọ bẹ́ẹ̀ tẹ̀rù páwọn àbá sọ̀fẹ́ ẹnu ni ìyẹn la ṣe wá ń sọ oúnjẹ jọ yẹn tí èyí bá ṣe bá ṣẹ̀rí àmú ọba wà obìnrin ò gbọ́dọ̀ sọ fọkọ ẹ̀bí ọyá máa ń gbọ́ máa tọ́ tọ́líkì ọyá máa kọ̀ mí ń ṣe mọ́ mi ń se mọ́ àwọn àfáà nítorí pé wà mílẹ̀lì màálù annahu yàtàrọ tábù alátọ̀láàkì mọ̀fáàsì dúnà àbí ìmọ̀ láti kábẹ̀ ẹjọ́ mọ́ kẹfẹ́ líǹkì ẹ̀mọ́ra wọn ni ó kátó bọ́ sí bomi àfáà ní kò rújú ibi kí obìnrin bá ń pé mi ti wọ̀ fẹ́rí kò sí fámílì kan wà láì tí ó ní máríta ìṣùtàn báyìí ta ni fámílì rẹ̀ gẹ́gẹ́ à ní fámílì tiwa àwọn efa iṣu ìwọ mọ̀ dáadáa nàbí àsálàm lọ́wọ́ fámílì ànábì wọn fa iṣu fámílì sàmókè ọlọ́ọ̀ka odidi súnmọ́ kankan àwọn ìyàwó òun nígbà òkóṣù kan aṣọ ayà kalẹ̀ ní wọ́n àwọn obìnrin bá jókòó lẹ́yìn náà ní ọmọ tí ń jóbe tó díkè níyàwó omi máa fò fókè èèyàn èèyàn gbọ́dọ̀ mú mára láìsù tọ́ọ̀bà dẹ̀ tó rí wọn ayé rẹ̀ ó tún dàgbù tọ́ọ̀bà tó rí wọn ayé rẹ̀ ó tún kí ni kò tún ní tò tọ́ọ̀bà tó ní wọn ẹni àbùkù lọ́ọ̀jẹ̀ láwùjọ tọba ti ń pa àwọn ọmọ bọ̀dá ó tó bẹ̀rẹ̀ ní búrẹ́dì ó tó máa sá fún ó tó dẹ̀ ní yẹpẹrẹ anabi fúnra ẹ̀ ní iṣu nínú fámílì ẹ̀ ṣùgbọ́n iṣu anabi èsè pé à ní ológun kìí iṣu ṣíríkù o àwọn iṣu o àdámọ́ tó ní pẹ́ntí wà rẹ̀ dáadù lànàbí wa Muhammad sọ́sọ́lá ṣùgbọ́n wọ́n sọ̀rọ̀ tí wà rẹ̀ dáa tó ọ̀bà níyàwó ọgbà sẹ́yìn tiẹ̀ lọ́dọ̀ obìnrin ní ṣẹ̀rí àti ní ìwó obe kó tó sọ pé yẹ́ẹ̀sì mẹ́ni tó fẹ́ ṣe yẹ́ẹ̀sì fún ìyẹ́lẹ̀ yín tẹ́ jóbi ẹ gbọ́dọ̀ tírẹ́nì àwọn ọmọ yín ayé kọ́ la máa ń wò tá a bá fẹ́ lọ́kọ̀ ẹ̀sìn ní o àtiwọ́ ọmọlúàbí ṣùgbọ́n pọ̀lọpọ̀ òbí náà lónìí mẹ́ńtálítì òfò lẹ́fọ́ àwọn ọmọ yín pé èmi ò lè wá jìyà kọ́mọ ìran méje jìyà ìran one million lè jìyà tọ́lọ̀ ọ̀bá sọ pé wọ́n láwọn náà yà ìran kan sì lè mọ́ jìyà tọ́lọ̀ ń bá ní alẹ́ ìfẹ́ ní ìyà sáàrà àwọn tó fẹ́ olówó lánàá èmi mọ ẹni tó fẹ́ olówó tó jẹ́ muslim sister wọ́n dẹ̀ ṣe nìkan àti gbogbo ẹ̀tàn iṣẹ́ dẹ̀ dàrú iṣẹ́ jẹ́ kí mo pè é ìjẹ́ ìmúnira àfáàdolòsì wọ́n mọ̀ fẹ́ra wọn lẹ̀ kí mo náà ṣe jàmọ́ mọ́ ma wá ní o kìí ṣe pé kí ní o kódà ń gbà sàkọ́bẹ̀ẹ́ fẹ́ ra wọn torí pé ẹ̀ ń tọ́ jẹ́ ìkánnù wọn gba bẹ́ẹ̀ tí wà kọjá tá a kọ lẹ́kọ̀ọ́ tí máa tẹ́síà síwájú mi báyìí èyí tó jẹ́ ọkùnrin tó jọkọ owó tó bú èmi gan mo tún bú yàn bẹ́ẹ̀

àti wọ ọmọlúwàbí àwọn ìròyìn ìwà lè wà ń bẹ́ ó lówó lọ kò sí fọ́tàkù náà ṣẹ̀ríà mọ fẹ́ tó lẹ́sìn wàlẹ́ ọ lẹ́sìn ó níwọ̀ ọmọlúwàbí ọlọ́ọ̀tọ́ wa ní olówó lọ ìsì àsọpọ̀ ló ti máa takú tí lọ́rùn ẹni tí ọmọ ẹ̀yọ sàkà tó kò tó àmọ̀rẹ́ ó gbé wàlẹ́ tí ọ̀nà mi lọ ájì tí màá máa ṣe úmúra kí ló burú mbẹ̀ ṣùgbọ́n bẹ́ẹ̀ tó torí owó ló ṣe fẹ́ yóò lówó lọ kò ní rán ọ lọ ájì ìlú èbó lẹ́ẹ̀mọ́ lọ bó wà ní malamu àbí ẹ̀lẹ́kọ̀ọ́ ayé malamu mista àbí àbí bèbí bèbí oúnjẹ sí bèbí oúnjẹ ni àwọn ìbò òkùnfẹ́ mọ́ pẹ̀lú ayé òun àbí bó lọ ajẹ́gbọ́n mú lọ sí àjò lọ canada sudan torí wípé ni kí láwọn ọmọ ṣe lè bóyá ọmọ ṣe wèrè òní lógo torí náà obìnrin nínú ṣẹ̀ríà kó o tó sọ pé yes rìpẹ́ntọ́lẹ́sì àti o ìwọ ọmọlúàbí tọ́lọ́mbá wá ní káwọn nǹkan mi ò kan alhamdulillah ọmọ olówó ni alhamdulillah graduate university ni Allah Akbar dókítà ni masha allah gbogbo àwọn eléyìí secondary ni jẹ́mọ́ kí mo pè kí ni primary qualities àdínú wà lókòlò ẹ̀sìn àti kí ni o àfáà ní kóbi ọwọ́ aṣọ fọ́fọ́ ẹ̀gbẹ́ ní oṣù ẹgbọ́ kọ́ nílẹ̀ ìbàjẹ́ tó wà bẹ́ẹ̀ pọ̀ gan o wàtàfà cook alọ́ òṣùra ẹbí wàhálà ó dé bá ẹbí ẹbí ó dàrú o ẹbí ó ṣe kí ni jàmọ́ wàtàṣọ́bùdù làwùláàjì àwọn ọmọ ẹgbò wọn ríbiríbi àwọn ọmọ ó dìdàkudà ó dìdàkudà ó àwọn ọmọ yẹn ó daṣẹ́wó wọ́n ó di olè wọ́n ó di agbéwiri wọ́n ó di kidnapper kò sí tí wọ́n ò lè dà nígbà bàbá àtìyà tọ́rọ̀ yín ò yẹra yín bàbá àtìyá gan tọ́jú ọmọ wà láì yóò tó máa bẹ̀rẹ̀ lọ́wọ́ wọn ọ̀rọ̀ ọmọ ìmọ̀ wà sọ à bàbá àtìyá tí ẹ bá àwọn méjèèjì ẹni ọlọ́ọ̀ ni wọ́n wà láì wọ́n tó máa tọ́jú ọmọ ọmọ tó àwọn aládàáni ti pọ̀ gbogbo nǹkan náà wọ́n máa pè ní wọ́n máa lára àmú ni ọmọ bẹ̀rẹ̀ wọ́n lè yàn gbọ́dọ̀ bóra kí ló dé lé kí mi máa tọ́tẹ̀ káàkiri kí mi bó máa jó kí máa ṣe wèrè gidi ọmọ mi ìrọ́bí ẹ̀sìn kí ni o aláṣejù ẹ̀sìn bàbá àfìyà bẹ láyé owó ọ̀kọ́ra wọn o ọmọ yàyàkuyà ẹ̀tọ́ wa fira yín lẹ̀ ìyàkuyà rẹ́sò pàwà tù ní tàwọn ọmọ yín bá wọn àǹfààní àwọn ọmọ ó dìdàkudà o sóyé àáfàá ní kódà wàkọ́dí sándàm hínà láyá ń fa ònàdámù sẹ́ẹ̀rí kìíní kejì yín ẹ lè regret àbáàtọ̀ yìí ẹ lè dé kíni wà lẹ́yìn tá a bá ń sọ ẹ bá ara àwọn tó ṣẹlẹ̀ sí ẹbí wọn mo rántí sọ́tà wà ní sẹ́ẹ̀rí akọ́ọ̀bù ní ọjà àbá nìbàdàn ọ̀kan nínú àwọn àgbà ẹ̀sìn nìbàdàn bàbá ti kúrò lọ́wọ́ máa fọ̀rọ̀ kẹwọn o bàbá dáadáa ni bàbá dẹ̀ ń sọkún ìyàwó ẹlẹ́àní ọkọ àfáàsúnà ni bàbá ìyàwó àfáàsúnà ni bàbá yẹn ti kúrò ní bàbá àgbàlagbà dáadáa tí bàbá gan máa ń ṣe wáàsí afọ súnmọ̀ tó mọ́ kí ó ṣùgbọ́n tó ní wípé tọ̀lá kìsẹ̀lẹ̀ ọmọ tí wọ́n ló bẹ tọ́jẹ́lẹ̀ mi ọkọ náà ti fẹ́ mi ọmọ bíi méjì mẹ́ta dọ́là àdìmọ̀ ìkánú ọmọ yẹn ó ti dolè ó ti di kọ̀ǹdọ́ ó di gbogbo wa ṣe ọ̀rọ̀ kan lọ́wọ́ àtẹ̀lẹ̀ta kó tó fi wá kàn wọ́n bàbá dẹ̀ ń sọ tó pé ọ́ tí mo dẹ̀ sọ fún yéèrè o tí mo dábọ̀ rẹ̀ rẹ̀ o sọ wá pa á pé àwọn ọmọ tó jáde lára ẹ̀yẹ ni ọlọ́run fẹ́ wá dẹ́ ní èṣù àáfàá ní ẹ lè kábàámọ̀ ṣínà láyá ń fáwù nàdámù ṣínà láyá ń fáwù ànàdà níjọ́ tí rìgírẹ́tì ò ní wúlò torí pé kẹ̀ ń kábàámọ̀ ni àwọn ti dolórí ibú náà àmọ́ ti di tọ́ọ̀gì àfáàní nítorí eléyìí àti bí mìí òun ni ikímọ̀ tí sẹ̀rí àmúwá lórí wípé bí tààrí ìmẹ̀bàlì èèwọ̀ ni o fóbìnrin ọmọ ìmọ̀sọ́kẹ́ ẹkọ̀ nílẹ̀ o ẹlòmí ọwà bẹ̀rẹ̀ pé ọkùnrin tí àmọ́sọ́kẹ́ mọ́ kọ̀ lẹ́ǹkọ́ jẹ́mọ́ sí sọ reality fún yín sí kí sọ reality fún yín mo sọ tọ́jọ́ bẹ́ẹ̀ náà níjẹ̀jọ́ tọkùnrin bá lo ìlànà tó wà náà ṣẹ̀ríà tẹ́ ẹ bá rí hundred nínú àwọn ọkùnrin tó ń kọ lẹ̀ lónìí ẹni tó lànà ṣẹ̀ríà nù abẹ́yà ló pé méjì bẹ́ẹ̀ ló mélòó ìlànà ṣẹ̀ríà lórí pé èèyàn ọkọ obìnrin ọlọ́run forí jèmi o ọlọ́run forí jèmi o wàláì ó díẹ̀ ababrahman ṣe tí sọ yé ìlànà téèyàn ọkọ̀ obi ó ṣe kí ni ẹmọ òbí tó ọlọ́ọ̀fẹ́ kọ̀ lẹ̀ ṣèbí ọ̀ lórí tó ọlọ́ọ̀fẹ́ ẹni kò ṣe nǹkan kan ọ wà ní pé pẹ̀lú ọ̀rẹ́ ti mi kọ̀ lẹ̀ ọ̀sọ̀ kan ọ̀sọ̀ mélòó bó ṣe lọ́ọ̀ kọ̀ náà orílẹ̀ rẹ ni ọmọ gbé

anti anti-tolic you are divorced mi ò ọma ọmọ mo kọ ẹ oṣù kejì yẹn ó tọ́ máa lọ ẹjọ́ máa wà papọ̀ náà ni wọ́n máa fún oúnjẹ ẹjọ́ máa sùn náà ni ó sì gbọ́dọ̀ sọ máa tọ́ ọbẹ̀ ilé sọ máa tọ̀ láti ti bàjẹ́ ó tún fẹ́ oṣù kejì ó tún ní àní mo mí ní ẹ̀fẹ́ ìfẹ́ ọmọ wà aláàtúnṣe tó fi ṣe oṣù kẹta kọ́ máa lọ máa ṣe sọ rò pé tí mo sọ rò àwọn ti pé obìnrin pé wa ń ṣèwọ náà ni ọ̀wà bẹ ọkọ rẹ̀ à lọ bẹ́ẹ̀ tó ń bínú sínú ọkẹ̀bẹ̀ ó sì chéǹjì yóò bá dọ́gbọ́n bí àfà yóò tìlẹ̀ báyìí tó ti fọ́ọ́lá àfà lẹ́ẹ̀kẹ́ nẹ́tíwọ́ọ̀kì ọba kọ̀ nẹ́ẹ̀tì àfọ́ ọba talé tọ́lá ti ṣe ọba <clears throat> so oníṣẹ́rí ìwọ náà mọ́ sọ pé ẹkọ̀ mi ẹ wò àáfàá nífẹ̀ẹ́ rájísì sàùbáàmù ni ọ̀díyà lọ́wọ́ àmì sàbí pàtàkì ó lànàbí sọ pé àyùmọ̀mọ́ra àti ń sà láti záújà àtọ̀lákọ̀ ní nígẹ́rì mọ́ bá fàhàrọ́mù nàléyà rọ ìhátùlì jannati ó lànàbí sọ́lọ́lọ́wọ́ àlẹ́ wàálì wasallam anabi ń sọ anabi ní ẹjọ́ lọ yẹyẹ èyíkéyìí obì ìbáàjò lówó ìbáàjò lòdì onímímọ̀ aláìmọ̀kan ọkùpa odúdú ọ̀gá okuru ọ̀sànra obìnrin ìpọ́nlẹ̀ ọjẹ́ ajúmọ̀mọ́ra àtẹ̀ èyíkéyìí obì tó wá ń bi ọkọ rẹ̀ pé àtọ̀là kọ́mílẹ̀ láì sí ìdí tọ́ba anabini. tànàbí mu ànàbí a rọ ihatu rọ ihatu ànàbí ni ó lè gbọ́ òrò àlùjànà òrò àlùjànà dára mọ́ fún òrò àlùjànà sẹ́gbẹ́ èèyàn ò lè gbọ́ òrò ọ àfikọ́ ọwọ́ kò ní wá yìí na ní láti kóòtì àdíìsì míì náà nípa àwọn obìnrin tó jẹ́ wípé wọ́n ń ṣe kúlé òwò tàbí ní mọ̀nà fìkì ni wọn kí ló pè wọ́n o kí ló pè wọ́n so ẹ mọ̀jà wẹ́sì àsìkò mọ́ bá wọn abaláwo lọ́wọ́ á kù àbíhà abaláwo ló kù jẹ́mọ́ àbíhà rì kí ni jẹ́ bẹ́ẹ̀ ìtújẹ́ ká tún àlàyé ìsọmaráìsì wàhálà ọkùnrin kọ obìnrin obìnrin kọ ọkùnrin ó ti pọ̀ jù náà wa yìí kí mo ló ṣe jàmá tẹ́bá tó wá wà á prógámù tán ṣe lórí rédíò kankan náà ẹlọ́wọ́ àwò kìíní kan sódà abẹ́ kìíní kan sókànwá kọ́kọ́rọ́ alátẹ kọ́kọ́rọ́ oníbúrẹ́dì gbogbo ẹ̀ ẹ́ẹ̀rì kẹ́sìsì èyí tó dórí rédíò làwọn èyí tá à ń gbọ́ wọn àwọn kan bẹ tí wọ́n ń paná rẹ̀ tí ò dé kíni o orí rédíò Etu tí wọ́n ní ẹgbú ní máa ń ṣe kíni máa rédíò in the last few months ó níye kéjìsì tọ̀lá kìtàwà náà dá sí èyí àmọ́ ẹ̀rọ pé ah, sórí àwọn èèyàn yìí ti gbalẹ̀ lódodo ọlọ́run tó ní báàbù ṣùgbọ́n títọ̀ láti ọba wáyé yóò níbi kan tó nítumọ̀ àwọn táwọn èèyàn máa kọra wọn lẹ̀ àwọn nǹkan tán lè tán lè dọ́gbọ́n kẹjọ gbọ́ra wọn yé kẹjọ ní àtàfà wù mutual understanding ọkọ mi irú èèyàn báyìí o irú èèyàn báyìí ọ̀pọ̀lọpọ̀ tí fàdà ìbọ̀ ọ̀sẹ̀ bá rí àwọn nǹkan fojú fò ní so kálukú ẹja mójútó fámílì wa kò sóore ní kí fámílì ò ṣe o kò túká ọlọ́mọdé fámílì wọ́n dààmú o ẹ̀kọ́ kan tó bẹ̀ẹ́ bí tánàbí tó kọ wa yìí ẹ̀kọ́ yẹn ni pé obìnrin máa ń mọ́ra obìnrin wà lẹ́yìn ẹ̀dì yín mú bí obìnrin máa ń lọ. torí wípé títọ̀ láàkì bá ṣẹlẹ̀ àbí òkúlẹ̀ àbí torí ọ̀ṣẹlẹ̀ ọlọ́run mọ̀ bí ṣe máa dájọ́ o ọlọ́run ìsalábòsí o ọkùnrin tó ṣàbòsí tó fi kọ̀yàwó ẹ̀ lẹ̀ wà láì ọlọ́run mọ̀ bó ṣe lè yọ sí tọ́jẹ́ pé tí wọ́n bá tí gbogbo ayé bá ṣàdúrà fún ó lè má sọ fún pọ́blẹ́mù yẹn torí pọ́lọ̀ ló ń ṣe kéde o ọlọ́run ló ń bá wí lọ ọlọ́run mọ̀ bó ṣe lè ṣèdájọ́ ọlọ́run dẹ́ sọba alábòsí déédéé ní ọ̀dẹ̀ ṣe ṣùgbọ́n tá a bá ní ká gbé sí ìta ń rí dàìvọ́ọ̀sì ọkọ lólóhùn òfẹ́ ọmọ ni o ìyàwó ló ní pé èsè mọ́ ni o èyí tó pọ̀ jù nínú àwọn kéésì tá à ń rí obìnrin lọ́mọ ń sọ́fà jù wàláì obìnrin lọ́mọ ń sọ́fà bó ti bọ́ lọ́gbùnra torí pé tèmi náà dá sí ni bí mo ṣe kéré tó yìí obìnrin máa ń sọ́fà jù ìtí máa tẹ́kọ́ bí ọ́sọ́ pàpọ̀ o ṣé kí sọ méjì alákọ̀ọ́kọ́ obìnrin nífẹ̀ẹ́ ọmọ ju bàbá lọ lọ́dá ní àpò ah, nífẹ̀ẹ́ ọmọ ju ìyàwó mi lọ irọ́ lọ ń pa tẹ́ ẹ bá kó bàbá 100 ìyá 100 99 nínú obìnrin wọ́n nífẹ̀ẹ́ ọmọ ju ọkùnrin lọ ṣùgbọ́n lọ́kẹ̀lẹ́ dáwọn ọkùnrin bí ẹyọ kan wọ́n jẹ́ pé special tán nífẹ̀ẹ́ ọmọ bọ́ọ̀dì ọlọ́mọ ń dáwọn kọ̀ọ̀kan bó ṣe wù kó ló nífẹ̀ẹ́ ọmọ tó à ilé mọ́nàwó lé lórí ọ̀nàwó ni fara rẹ̀ ọ̀báyá tó bá lórí di kíndìnrín ẹ̀wọ̀n ẹjọ́ ọkọ̀ fi kíndìnrín lẹ́nu ọ̀ bàbá àtìyà ìyá ní ọkọ̀ fi di ẹ̀lẹ́ bàbá ọmọ ní ìṣẹ́ ìdíwọ̀ ìyàwó mẹ́ta mo ní ní ìṣẹ́ o ẹ̀kọ́ tó níyàwó mi o ìyá ó fi ti ẹ̀lẹ́ fi ọmọ mi nì ṣé kùn rẹ̀ lọ́mọ pé kó sùn mẹ́sàn-án ni ẹjá sòótọ́ ọ̀rọ̀ ìyá nífẹ̀ẹ́ ọmọ ìyẹn ní máa jẹ́ kíyà ọjẹ́ àwọn obìnrin tí divorce bá ṣẹlẹ̀ ọ̀pọ̀lọpọ̀ ọkùnrin wọn àbẹ̀rù ọlọ́run tí dàgbọ́sì bá tẹ̀lẹ̀ wọn ò ní fáwọn ọmọ lóúnjẹ kájàdé pé ó ti kọ ìyàwó lẹ̀ ìyàwó èsè ìyàwó rẹ̀ mọ́ yes or no yes fáwọn ọmọ náà wọ́n èso ọmọ rẹ̀ ìdájọ́ ṣẹ̀rí àdẹ̀ ni pé tí dàgbọ́sì bá tẹ̀lẹ̀ tóbìnrin yẹn ọ̀bá tí rì máa rí ọ̀dọ̀ ẹ̀ lọ́yẹ káwọn ọmọ wà àfi tá a bá ń páyà pé obìnrin aṣẹ́wó obìnrin ẹlẹ́bọ obìnrin olórí burúkú lélẹ̀ ìkọlẹ́rẹ́ ọmọ àwọn ọmọ yìí olórí ibú ni ẹwà àjọ jókòó pé ibo làwọn ọmọ tó lè gbé ibo ètò tó dáadì ní kọ́ jẹ́ fámílì ẹ̀ tí ọba jẹ́ fámílì ẹ̀ káwọn ní fámílì bàbá náà ibi tọ́mọ ọ́fà ti ya olórí rẹ̀ ẹni ọlọ́run tàbí bẹ́ẹ̀ kọ́ tọ́ bá ti rì máa rí ọmọ sọ́dọ̀ bàbá gbogbo àwọn afọ àyànjú àdíìsì ń bẹ lórí ẹ̀ ẹ wà ní pọ́pọ̀lọpọ̀ ọkùnrin torí àìbẹ̀rù ọlọ́run wọn wà ní sẹ́ndì owó school fees owó oúnjẹ owó kankan obì sì nífẹ̀ẹ́ ọmọ fọmọ tọrọ tí fi jẹun yóò tún máa fi àwọn ọmọ ìyá ọmọ wa jẹ ọmọ táwọn obìnrin ní wọn eléèrè ní ìfẹ́ ọmọ ìyẹn kọ́ ìyá míì tí máa ń sábà ṣẹlẹ̀ bọ́ọ̀lù ń ṣe dóbe bí mọ́ ọ̀bọ́ bá ṣe ń kò lé ọkọ sí tí è bá sàánú ọlọ́run ilé ọ̀nà tí wọ́n lè gbà fẹ́ ìlú simple sí ìbẹ́bẹ́ pé lọ́n yẹpẹrẹ sí ìlú simple sí ẹgbọ́n tí mo sọ yé bá wọn ilé ọkọ méjì ló ti dé ọkùnrin tí ó fi ọkọ̀ dúdú dáadáa pé ah, ó lè mọ́tò òun ló ní pọ́blẹ́mù àwọn ọkọ̀ tó fẹ́ lẹ́rìn náà yóò jẹ́ pé tọ́kẹ̀fẹ̀ ń wẹ́ ní tóbi kan tí ọkẹ̀ jẹ́ ṣáfṣá ó lè jẹ́rọ àwọn tí ọkọ̀ lọ kó sí lọ́nu yóò tó dilé ọkọ̀ kẹta so gbogbo àwọn nǹkan yẹn rèé èèyàn gbọ́dọ̀ ṣe làákàyè kéèyàn owó béèyàn ó sì ara mánéèjì fámílì ẹ̀ tí èèyàn bá rí bí àkòṣe mánéèjì mọ́ ó lè kó bá ayé mi àbọ̀ràn mi àbólé ti pé kéèyàn odó kú ọ̀sán gan bí ọkọ tó lè lùyàwó dákú tó ti lù dákú lẹ́ẹ̀mẹ́ẹ̀dógún ìǹṣe mẹ́mọ́jọ ọpa mi abánàbínú kò tí yé báwọn irú àwọn ìtọ́ bá rí báwọn tó àrígbé kò sí solúṣàn mọ́ kálukọ́ ọmọ lọ́tọ̀ọ̀tọ̀ ọlọ́run lọ́gbọ́n ní mímọ́ o fẹ́ wá rí abdihaz bábùládé ara ni ká wa ká máa fi ẹ̀yìn ìyàwó wa ká máa fi wé kí ni o ẹ̀yìn ìyá wa kò bá ṣẹ̀rí àwọn tàbí ká máa ní à ah, ó sì àdàbí máa mi tó jẹ́ gbogbo àwọn tó máa ń pe ìyàwó ní máa mì ìṣesí àwọn adẹ̀bẹ̀rẹ̀ ni ìṣesí àwọn tí wọn gbàgbọ́ yẹ èyí máa pọ̀ dájú dájú wa ò sí lè tí láti owó sọ̀rọ̀ àwọn ètí ìfúnni dábì wa ọkọ̀ wa bùnàbí léde rẹ̀ aníọ́ àwọn kírísítẹ́nì náà máa ń ṣe kiri àwọn èèbó àtà àwọn èèbó tẹ́ wá fẹ́ dájú àwọn èèbó kè sábà kọ́kọ́ dájú dálé dálé ìpínlẹ̀ ti rí dájú òfò yìí àwọn dájú jí o pásítọ̀ ṣọ́ọ̀ṣì yìí mùsùlùmí ẹ̀ máa pọ̀pọ̀ ẹ̀yìn wùmù náà àbú òsìlé bàbá òsìlé bàbá òní òsìlé tá bàbá rẹ̀ dé òsìlé tẹ́kọ̀kọ̀ rẹ o ti bímọ fún ókọ ọmọlẹ́bí pè mọ́pẹ́ láàbù ẹ̀fọ́ ọkọ̀ ọmọ sí àbúhámẹ́sì ò sí lé àbútọ̀ yìí bò ṣe kí ni o wọ́n sí lé àbú àbùràmọ́ ò ṣe kí ni o wọ́n sí lé àbúnà bí ìlú ò ṣe kí ni o wọ́n sí lé so clear àbí ò clear àbú ò sí lé bàbá ò sí lé bàbá bàbá rẹ o ní ò sí lé bàbá ẹ̀dẹ̀ ti wà lọ sàárẹ̀ o bàbá ò sí lé dádì ò sí lé dádì wa abú wa ò sí lé àwọn ọmọ náà ló bá abú wa abú yín ò fowó nìyẹn ẹ lábù wa èwo làbú yín má pọkọ rẹ ní àbú wa ó lè pe lábù ọmọ rẹ tó bí fún ìwọ ni wúmọ ọmọ rẹ ìwọ ni wúmọ nàbíl òun ni àbú kíni o àwùmọ nàbíl ò sí lé o is it not making any does it not make any sense it makes sense àbúnàbírù ah, àbúnàbírù náà ti jáde sẹ́m ó kọ́ ọmọ ló fi pè báwọn bẹ́ẹ̀ ìwọ òbí ọmọ fún yàn ọba bí abú òsì nlé abú bàbá òsì nlé ìwọ náà àwọn kílẹ̀ gbé dádì wa ti jáde bèbè mẹ́kan náà jọ ní yín náà èyí máa pọkọ ń dádì èyí sì máa pọkọ ní àbù fọ́ọ̀kọ ọmọ rẹ̀ sí tọ́ba sì fẹ́ sí èbò dádì nàbí ìlú èbò náà ní abú nàbí dádì nàbí ìlú bóde gbàbẹ̀rẹ̀ umu mami nàbílù àmọ̀ pé èèbò lọ́wọ́ sí ọ lẹ́nu tọ́lájẹ́ sọ yóò bàbá nàbílù òsìlé o ìyá nàbílù òsìlé kí ni problem àmọ̀ pé àbú òsìlé bàbá òsìlé èèyàn máa ń fi ìyàwó èèyàn jọ òbí èèyàn àfáà nírù ṣe sí àbíà ká máa fìyàwó jọ ìyá min alfadil jahiliyyati lwula alimuntashira fi adìyí umma àáfà nínú àwọn expressions terminologies ìgbà jahiliyya ìgbà ojú dúdú ìgbà ìmọ̀kánni tó ti fọ́kánù òjò iná alùkú fìdíhàr àwọn èèyàn dẹ̀ ń kó sínú ìmọ̀ fìyàwó wé òbí èèyàn zau, yẹ̀kúlù lìzàújájì ọkọ yóò sọ fún ìyàwó ẹ̀ àǹtí àláyá kàbárì hùmẹ̀ àǹtí àláyá ọdàbí ẹ̀yìn màmá mi ẹ̀yìn rẹ̀ ju ẹ̀yìn màmá mi ẹ̀yìn rẹ̀ jọ kí ni ó ju ẹ̀yìn màmá mi ẹjọ́ bẹ́yàwó èèyàn bọ́ ó ti àfihàn ìjọ màmá mi ẹ máa sọ àbúrò nǹkan yẹn

ẹni tó bá já sí wípé àìdá bàbá àbí ìyá àbí méjèèjì lọ́dá yìnbọn aráàmù lè fẹ́ ọwá ní abẹ́ẹ̀rí ni àǹtí haramu na aláyé àkà orímọ́tò òkùtì ìwọ ìyàwó mi ó dè wọ fún mi látòdì lọ gẹ́gẹ́ bí ọmọ ìyá mi ló bẹ̀ sísà mi náà dé sèwọ fún mi àtàwọn tó bá rí báyìí nínú alfáàdì ṣẹlẹ́à àwọn ọ̀rọ̀ bú àwọn ọ̀rọ̀ tí ò dáa ọ̀rọ̀ tó jẹ́ pé ṣẹ̀rí àsọpáwọn ọ̀rọ̀ yìí ọ̀rọ̀ burúkú ni ọ̀rọ̀ tí ń rò ni ọ̀rọ̀ tí ń rò létí lìmọ́fíà mi gúlímì lìmọ́ra lìmọ́fíà mi gúlímì àlìmọ́ra torí pẹ̀lú àwọn gbólò yẹn a fi ń ṣe àbòsí sáwọn obìnrin ni sẹ́ra àwọn ọjà ìlíyà ẹjẹ́ fi ìbàlàyé kó lè yé yín wàkọ̀díwásọ̀fà lọ́ọ̀dálíkàbí kọ́ọ̀lì yìí subhanahu alẹ́dínà yùgọ́ iru na mínkún mínísà yìí máa ń nà ó máa fi. inú máa tún ìlàlá ìwà ládínà wù wà iná wù na mú kárọ̀ mìíràn lọ́kọ́ wù Suratul Mujadala, Quran chapter 58. fẹ́rí ẹjẹ́ kí n ṣàlàyé díẹ̀ ká tó bọ́nú ayà wọn fẹ́ráwọn lárúbáwá wọ́n nífẹ̀ẹ́ sí burúkú kan tí ọ̀dà tí wọ́n bá fẹ́ dọ́gbọ́n kọ obẹ̀ ilẹ̀ wọ́n fẹ́ sọ di haramu èmi ò ní súnmọ́ ọmọ ìní bọ́ ọ̀sùnmọ́ ní tọkọtaya wọ́n wà á fi wé ara àwọn obìnrin tó jẹ́ àràmù kan fẹ́ ọ̀dà bíi ìyá mi ọ dàbí ọmọ ìyá mi lóbin tí n bẹ́ ilé súnmọ́ mo súnmọ́ ìyá mi tí n bẹ́ ilé súnmọ́ màmá mi mo súnmọ́ èyí mi àwọn gbólóyìí àbòsí mi obìnrin tó ọfẹ́ pàápàá ọfẹ́ lọ́lọ́mọge níjọ́ tẹ́nìkan kan ò rí òhò ìwọ ó ti bímọ méjì mẹ́ta mẹ́rin fọ́ ó ti sọ́ di kọ̀ǹdẹ̀ ọwọ́ afẹ́ sàbòsí ẹ̀ ọ̀fẹ́ dọ́gbọ́n sọ pé máa bá tiẹ̀ lọ́n tó lọ fẹ́ ọmọ gèmí ọwọ́ ní tí n bá súnmọ́ bí ìgbà tí mo súnmọ́ ìyá mi ó ti dèèwọ̀ látòní lọ kí n súnmọ́ bó ṣe jẹ́wọ̀ kí n súnmọ́ màmá mi àbọ̀mọ̀ ìyá mi lóbin gbogbo orú àwọn gbólóòtọ̀ bá rí báyìí mùsùlùmí ọ̀gbọ́dọ̀ máa sọ so àkọ́kọ́ òfin ṣe àbòsí sóbi ẹ̀kejì ìwọ fúnra rẹ̀ gan só lè bẹ lọ́ọ̀rú ẹ̀ fáwọn tó súnmọ́ olóbin kí rú lọ́sẹ̀lẹ̀ sísà rẹ̀ kọ́sẹ̀lẹ̀ sọmọ rẹ̀ obin ìtí wọn náà fẹ́ ó sì máa ṣe sọmọ ní kejì ó sì máa ṣe ta ní o ọmọ ní kejì tó fẹ́rú orúṣe sí àbáwọn tó bá tó jọ lásìkò tá a wà yìí ẹ jẹ́ ká ṣọ́ra fún un ẹgbẹ́ ká ṣe o ẹgbẹ́ ká sọ́ra a máa fi ìyàwó wa wé ìyàwó a fi wé ìyá àbáwọn mẹ́tọ̀ jẹ́ wọ̀pọ̀ wa bí síta wa ọlọ́run wa padà yanjú ẹ̀gàn pé ẹ̀yin tẹ̀ ń ṣe bẹ́ẹ̀ ọ́ ọ́ ìlú náà mi kọ́ mi ní sáàyè ẹ̀yin tẹ̀ ń fi ẹ̀yìn ìyàwó yín jọ tìyá yín ọlọ́run ni máa ń náà wú ti kẹ́ẹ̀sì máa

ọ̀rọ̀ bú nǹkan tí tẹ́mì ọ̀rọ̀ bú ni o ọ̀rọ̀ bú ni wà zúrọ̀ irọ́ tó ni àdáparọ́ ni ẹ̀sí èso rẹ̀ wá fi wé ìyá rẹ̀ ó fi wé sísà rẹ̀ kìí dẹ̀ sí sísà rẹ̀ wáyé náà lọ àṣùgbọ́n tó ní pé àdẹ̀mọ́ ń forí jẹ́yàn àwọn àfá àláyà yìí ó nídi tó fi sọ̀kalẹ̀ ó ṣe kí ni jàmá ẹ̀rì pé àwọn oríṣiríṣi okọ lọ́wà náà tàfàṣẹ́r ṣùgbẹ́ ìtòrìnlẹ̀ jù níyà wa káúlátù bíntù sáàlábà kí lápọ̀pọ̀ ẹ̀jẹ̀mọ́ káúlátù òun àtọkọ rẹ̀ house bónú summit àwọn lọ̀rọ̀ wọn rinlẹ̀ tó ráwọn àfà tó dákọ ní ìzáìdù kẹ́ní kan tí ẹ̀bá ka tẹ̀sí ní inú rọwà bẹ́ẹ̀ tẹ̀sí àfà wa lè sọ̀bù ní gbogbo ẹ̀la kàgbà yẹn táwọn àfà wa ń kọ́ wa ní tẹ̀sí so ṣùgbẹ́ ìtọ́fẹ́ rinlẹ̀ jù pẹ̀lú àwọn rìwáyà àti àdìsì tó wá òun ni yá wa yẹn káwúlátú bíntu fàlàbà káwúlátú torí àwọn iṣẹ́ àgbẹ̀ sọ pé ah, obìnrin yẹn wá bá ànàbí mi ọwá béèrè fatiwa ilé ànàbí ọkọ mi ó ti lò mí lẹ́yìn ìgbà náà wá fi mí wé ìyá rẹ̀ ọwá ń bẹ̀rẹ̀ pé wọ́n mi sẹ́mà bí àbòsí ni láfẹ́ ń sọ fẹ́yìn ọkùnrin náà gbogbo ẹ tó bá fẹ́ máa ṣe àbòsí sóbi ẹrù dáadáa o ọlọ́run máa ń gbìjà obìnrin láti sánmọ́ o tọ́lọ́run bá dẹ́ gbìjà rẹ̀ ọ̀nà tó gbà ó lè yọ o ẹ má ṣe àbòsí fáwọn ìyàwó onye o ẹ̀gbọ́nà yín ọ̀dá kẹ́yìn ọ̀fẹ́ kọjá ẹyọ kan ẹ má torí ẹ̀ o ẹ bá ṣàbòsí ẹgbẹ́ yín ọ̀wọ̀ náà já àná mọ̀ oníkọ̀sọ́ máa àgùjẹ́ tẹ́gbẹ́ ó fi kí ni o tí ọ wọ̀ ju wọ náà bá di bẹ́gbẹ́ tó o torí náà yìí máa fìyàwó èèyàn wé wo ìkọ̀dá o ẹjẹ́ ara tá a mẹ́ parí ẹ̀ lẹ́yìn Ramadan ìjókòó tòní ìjókòó tó láàbù sí Ramadan fourteen forty seven jẹ́mọ́ ìfẹ́ bá ní lọ ìjókòó tòní ní ṣàbáàlù di five ẹ máa mi o <coughs> òní jímọ̀ ṣàbáàlù twenty five. sátidé ọjọ́ ìjájọ́ wọn ṣe máa sí ṣàbán 26 sunday 27 monday 28 tuesday 29 ẹ máa gbọ́ mi o nínú ṣẹ̀ríà alẹ́ tuesday ìlàmà wa oṣù àwọn ọmọ ìyá wa ilẹ̀ yorùbá tí wọ́n ti lọ mú déètì lẹ̀ kódà bọ̀kọ́ rẹ̀ bì á wọ́n lẹ́jọ́ jẹ́ wájú ọlọ́run kọ́lọ́ ọba ti jẹ́ wọn kọ́lọ̀ àwa náà bí ìfẹ́ inú àtà ìmọ̀kan torí àìsàn méjì tèmi pé wọ́n ní jùlọ wọ́n tó láìsàn mí o ìkórìíra súnà náà wà ṣùgbọ́n kan wà àwọn yóò rò pé ìmọ̀ ṣubú ìyẹ́wẹ̀ tí mo pè ṣùgbọ́n ha ìrújú lásán ni mo gbọ́ bá ṣe lórí social media ìmọ̀kọ́lẹ̀ fi ń sọ̀rọ̀ ìrújú agídí àìmọ̀kan jẹ́mọ́ ti bọ́lọ̀ ló ní Islam àbọ́lọ̀ kó ní Islam tàlàgbáwẹ̀ fún jẹ́mọ́ ta tí ẹ̀rù pa àwẹ̀ yìí sì lè ṣètò pé pọ́lọ̀ sí lọ́rẹ̀ láti ń nígbà rẹ̀ wọ́n dé sọ ọ̀sẹ̀ rẹ̀ búra lè nù wa ṣùgbọ́n wọn bí wa dáa ká mẹ́gbà rọ̀ mọ́ bọ́ ó di ni èèyàn tó sọ di tó ọba ní ọ̀rọ̀ ṣùgbọ́n ò ní lẹ́sẹ̀ tẹ́yẹ̀ lè kú sí àìmúdé sílẹ̀ wà á fún fìrú lèrògbìyàtì nígbà táwẹ̀ bá wá di 29 lọ́jọ́ Tuesday 1447 tó ṣe déédéé 2026 àwàwà oṣù gbogbo wa náà kọlà lè wà ní Nàìjíríà wa ìwọ́n ti láwọn kọmitì tá máa ń wà oṣooṣù náà sì máa ń rìpọ́t tá a máa ń mọ́nítọ̀ ẹ̀ ní Facebook page National Mosaic kọ́mẹ́tì kèése Ramadan nìkan ni sultanu tó ma ń wà ápì àwọn èèyàn wa tilẹ̀ Yorùbá Ramadan làwọn máa ala wàhálà alẹ́ àgbọ̀n nkekele ni wọ́n ní Muharram sọ́fàrí Ramadan yìí náà ni wọ́n dá wàhálà sultanu dẹ̀ máa ń ka gbogbo oṣù ẹ̀yin tẹ́ sóríire tẹ́ẹ̀fẹ́ wọkọ̀ ọ̀la tẹ́ẹ̀fẹ́ tẹ̀ lánàbì wọlé ọ̀la àọ́bá muhammadu wọlé ọ̀la àọ́bá muhammadu wọlé ọ̀la ìdùnnú alọ́jọ́ yẹn ò ní jábà bẹ̀ o ọ̀yà bò máa dára ìdùnnú alọ́jọ́ ò ní nígbà tí a bá rí ànábì wa wọlé ọ̀la. ìwọ tó ọ̀fẹ́ kí dùnú rẹ̀ ọjà sásán tẹ̀lá nàbí ni o má tẹ̀lá àwọn àfá onífẹ̀ẹ́ nú o má tẹ̀lé ta ni tó ọba ti tẹ̀lá àfó ìdùnú rẹ̀ lọ́jọ́ yẹn ó dìbànújẹ́ ni o ànàbí ò lè omi kan bẹ fànàbí omi yẹ gbogbo àwọn tí wọn èfẹ́ lánàbí wọn àní mọ́ bí omi ọlọ́jà wo mọ́ bẹ́ẹ̀ ìyẹn jálá kọ̀ọ̀kọ́ bá wọn tí wọ́n bá wá rọ́sù fa akílèlú ìdásà sàbán sàlàfínà yaoman àwà ka sàbán yóò pé ọgbà ìyẹn jẹ́ àlàyé kejì sẹ́wá rírọ̀mọ̀bọ̀ tó bá ti dé jẹ́mọ́ asorí rẹ̀ òkí mọ́lá oríire àkọ́kọ́ wọ́n sílẹ̀kùn àlùjẹ́ náà ẹ̀yin wọlé bẹ́ẹ̀ máa sórí ilé ẹ máa ka Kùránì ẹ máa ṣe gbogbo ń tẹ̀ ń ṣe mọ̀mọ́. náà sórí nǹkan àkọ́kọ́ wọn ó sì lẹ́kọ̀ọ́ àlùjẹ náà fún wa ilẹ̀kùn àlùjẹ náà tí wọ́n sì ń ìtumọ̀ ẹ̀ ni pé yá bá gíyà lọ́kọ́ irì akúbírí bó wà ní àdíìsì ìwọ tó o fẹ́ sórí ire tó o fẹ́ ṣe dáadáa ó tètè tètè ikele kejì bá a ti sórí ire wà gúnlẹ̀ kọ́ọ̀tì àbíwáàbù náà wọ́n tilẹ̀kùn lè náà orí ire wo wọ́n ti tilẹ̀kùn lè náà mọ́ ibú o mọ́sọ̀rí o mọ́ ibú o àwọn ọmọ ìlẹ́kọ̀ọ́ ìwọ́n tó ti rò pa burú lọ́mọ wá jí fóònù mọ́ wá o ìwọ́n tó ti rò wípé ó máa ṣèbá àárọ̀ tó máa ni ẹ̀rọ bọ́ìsì pé wà láì rí ọmọ obìnrin tó ń borí ọmọ tó ṣe kí ni magribi ó ti lọ sí ìsinmi wà láì kódà kò jìnnà wa <laughs> tọ́lá wà bá a ìwọ ọmọ ti ń borí ti olórí gbogbo ọmọ lè magribi.

màmá yẹn wá aṣọ màmá yẹn ọlọ ọwọ ẹgbẹ mẹba ni eré ni àwàdà wà lẹ́yìn padà jẹ́wọ́ pé wà lọ pàdé boyfriend owó ìdẹ́rù pàwọn lámìyàn pàwọn jọba ara wọn so ọkẹ́ nìkan wọn wá gba nǹkan àwẹ̀ ibi tó ti fẹ́ fóun ní nǹkan àwẹ̀ báyìí ọwọ́ rẹ̀ kẹ́sìtì kan òun ní bó ṣe bẹ̀rẹ̀ sí ní kíìsì òun nu báwọn ṣe ń romance ara àwọn nu báwọn ṣe ní káwọn bọ́ síbi ẹ̀yìn ilé kan àáfà all completed building náà ti wọ́ra wọn láta lálẹ́ àwẹ̀ sẹ́ẹ̀mọ́ pé bí wọ́n ṣe sọ tó pé wàgúlè kọ́ sí àbíwáàbù náà rì wọ́n ti tilẹ̀kùn lé iná àti wàyá bá gí àṣárì akúsí ìwọ́ tó tó lẹ́yìn mọ́gírídì páàrin mọ́gírídì sàṣọ́bà ó tó máa bí ṣe sìnà ọ̀yá mọ́ ṣe sìnà ó sì máa wo ìwòkú olórí social media ọ̀yá mọ́wòwòkú o ọ̀bẹ̀rù ọlọ́run orílẹ̀ wá ti bẹ̀rù ọjọ́ ọmọ òdì méjì wà tún fi dá sí ṣàyàfí wọ́n ó gbogbo àwọn èṣù mọ́lẹ̀ wà mọ́tọ́tà tún lè jìn àwọn àjẹnú ogún fẹ́ ya wicked àjẹnú ó dé wọn mọ́lẹ̀ àtọ́lọ́ tó là ń àwọn ọ̀tá wa àtúnṣe nílé kẹta inú oṣù iná wọ́n sọ Kùránì kalẹ̀ oríire ní ènìyàn inú oṣù iná látùlù kọ́dírì wà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ọlọ́run jẹ́ àkóríire kalẹ̀ wà máa ń sọ ọmọ rọmọdọ́nà yìí máa ń wá ti sáábà bòfẹ́rọ̀ làwọn máa ń ta kọ́dámà ní dáńbì sáábà tó wá gbà rẹ̀ bó ṣe yá àgbà wọ́n tún forí ẹsẹ̀ wa jẹ̀ wá oríire ní ìjọojúmọ́ wọ́n máa bọ́kùn náà kú èèyàn bíi seventy thousand àwọn wọ́n bọ́kùn náà kú wa wọ́n tó yí kádàrá kó ọlọ́run jẹ́ wọ́n dáadáa tó dáadáa lọ́wọ́ ọlọ́run wọ́n tá fà rẹ̀ oríire ní ìparí àwọn iṣẹ́ olóore wá pọ̀ àwọn ń ṣe káàrò tó dé náà o jẹ́mọ̀ tí mo pè é àwọn tá à ń ṣe káàrò tó dé òun náà ní kíni o iná àkọ́kọ́ ní ẹ̀ ní Ramadan gangan àgbà a gbọ́dọ̀ fọwọ́ yẹpẹrẹ mú lẹ́yìn rẹ̀ a máa tìlàwà tí ó pọ̀ kí mo láṣẹ jama a tìlàwà tí ó ṣe kí ni tí ó pọ̀ rẹpẹtẹ a tìlàwà gẹ̀ àwọn onídà ah, ọlọ́run aláìmọ̀ tí ń rò kí wọ́n lọ tí n bá tẹ̀ ráyè ṣe bí ìmọ̀ ṣàfi lọ́dọ̀ kan inú mi ọ̀bá dùn kí n ka Kùránì 60 kí n ka méjì lójúmọ́ àfà tí n bá lè ka áàfù wàhálà inú mi ó dùn kí n ka kùránì sáàtì nínú àwẹ̀ wàhálà inú mi ó dùn o ìrí àkíyèfù rí àwọn sálàfùdé àkíyèfù ẹ̀ tí n bá fẹ́ kà kí wàhálà kan wá sí wàhálà kan àti tẹ̀síìdì àti kankan kì máa kà àfà mo lè parí odidi kùránì kan between ten to twelve hours nínú twenty four hours lójúmọ́ sí àárín twelve hours nínú kájà ní kẹ́ọ́dá ákìmọ̀ á ti gba àárín 15 hours mo lè parí ojú kùrà nìkan ṣé ìwà rẹ̀ 15 hours lò lóò 24 ẹ̀ẹ̀dá mi lóò ní ṣùgbọ́n lóò 24 hours bí àsìkò tẹ́ẹ̀tì lọ ohun tó jú tẹ́ẹ̀tì mo WhatsApp ara tó kó ìwọ́pọ̀lọpọ̀ wa ni èmi ìdórí Facebook gbà kan ní àwẹ̀ wà lọ́yìn wọ́n bí bàbá ọ̀fọ́dọ̀ dáhùn ṣe súnmọ́ yìí i'm hundred percent sure àwọn olori gbogbo kan ó tó kírètì wàhálà nù àwẹ̀ wọ́n lè sọ wípé ẹ bá wo wà kankan masala kan tí ó jẹ masala tó gẹ̀rí ibà wọ́n lè sọ ní ìsìn pé ànábì ìdáwódá jẹ wọ́n bá wà kankan tí ó yàtọ̀ sí gbogbo

kálukú ní ẹjọ́ rí wọ́n pé ẹ̀yẹ mọ́ gbogbo àwọn ariwo ọ̀jẹ̀ mọ́ jò kó bá wa nú àwẹ̀ ẹjẹ́ kí làwọn àkùrà ní kọ̀ọ̀kan ara ẹ̀ náà ní ìtọ̀ àmù tọ̀ àmù àfa ká fún àwọn èèyàn ní oúnjẹ ẹ̀yìn tọ́lọ́ bá bò láti rí ẹ̀fọ́ àwọn èèyàn ló ń jẹ́ nú àwẹ̀ náà sí lòru ká ṣe kọ́pọ̀ àfa náà sí làdùá ká ṣe kọ́pọ̀ ìmọ̀sàkárù kájẹ́ ọ̀pọ̀ àdúrà ṣíṣe ara àdúgbò bíbà àdúrà nu abẹ́sínu òru gbogbo ẹ̀ ká ṣe àdúrà kọ́pọ̀ àwọn fámìlì wa ẹ̀yin tẹ́ lóbi láyé ẹ ṣe dáadáa sí wọn ó ń dun àwa àtúnṣọkọ́ máa rẹ̀ lọ́dún kò sí bá mi rẹ́ṣẹ́ ọdọọdún lè mọ́ṣọkọ́ èèyàn ní sunkún ìlú kò sọdún náà tí ìdìnnà ti bàbá àti màmá mi àwọn olóbi láyé mọ àwọn fámìlì wọn la lè ṣe dáadáa sí ní ìsìn ṣùgbọ́n bóò ni ọba torí kí dájú mi wà láyé kí kẹ́ máa bá wọn fọṣọ lásán mo ń worú ìdùnnú tí màá rí pé àbọ̀ wá bá dádì mi fọṣọ kí n bá wọn fá irun orí wọn lásán kí n bá wọn gé ìkànnà wọn lásán kí n bá wọn pọ́líṣì bàtà wọn lásán kí n bá wọn ra odidi adìẹ lọ pé dádì ẹ̀fọ́ odidi adìẹ ìbẹ̀rẹ̀ àwẹ̀ lásán kí n gbé báàgì ráìsì kan lọ lásán à wàhálà ìmọ̀wé irú ìdùnnú tí n bá rí ṣùgbọ́n wọn ò sí láyé mọ́ ìwọ tó olóbi ọ̀ lágbára ráìsì báàgì kan ìbọn lágbára kóńgò kan ìwọ náà gbé lọ ẹ ṣe dáadáa sáwọn òbí yín ti ń bẹ láyé o àwọn làlùjàn náà yín àwọn níjà nàmá yín ìwò èyí tẹ́ ẹ bá fẹ́ ní ẹ pap tẹ́ ẹ bá fẹ́ tara wọn kí transformer blow yín ẹ sáàtì tí wọ́n fi máa bínú sí yín tẹ́ ẹ bá fẹ́ tara làlùjàn náà tí wọ́n fi máa yọnu ni ẹ máa ṣe o. ẹ̀yin ọkọ ẹ ṣe dáadáa sáwọn ìyàwó yín táwọn ìbátan lọ tán ẹ má padà síbi ahun tó ti yé àwọn ọmọ wa ká dáadáa sí wọn àwọn ọ̀rẹ́ wa gbogbo ayé ẹ̀sẹ̀ dáadáa sí wọn káwà máa tọrọ Rabbana atina fi dúníyà asánàtà wá fi láàkìrọ́tì asánàtà wá kìnà ọlọ́run orí ayé ọ̀sẹ̀ fún gbogbo wa o jẹ́ àṣọyọ ayé àbí ọjà kìí àmọ́ o ẹni bí ọmọdé ń kù sí wà láyé àwọn kan ò ní ṣe láyé ṣé mo wà náà wọn ọlọ́mọbìnrin àwọn tí ó ṣe ọmọdé ọlọ́dún wà náà wọn ẹ̀yin ọmọ ya wa àwọn tí ó sọ ọlọ́jà jọ wà náà wọn ọlọ́mọdé ọjọ́ fọdún ilẹ̀ yọkan tó kúta sí bí a sì ọ̀pọ̀lọpọ̀ ọmọdé ọ̀làyé wa bọ́ ọlọ́run sájì ọjẹ́ tí ó wà náà láwà bọ́ ti bí a wá bọ́ alọ́mọ náà wa tó ti lọ alọ́mọ náà gbogbo ọmọ ìyá wa tán ti kú ọmọ ìyá wa obìnrin tá a fẹ́ lè jẹ tàbí sista Madina Yusuf ọmọ mọ́sínà ara àwọn ọmọ akéwò mi tó sí tí a báyìí síwájú mi nílé kéwà ní Muslim tí máa gba kéwùbẹ̀ tó bẹ̀ serious ẹlẹ́yà dáadáa ni òun ti lọ ọ̀dọ̀ ọlọ́ọ̀bá nìkan fún kéwù náà o. ṣé dọ́dọ̀ àwọn tí ọ̀sán kú kọ́ tó di dọ́dọ̀ abẹ́rẹ́ àwẹ̀ ṣé dọ́dọ̀ àwọn tí ó kù ní àwẹ̀ ṣé dọ́dọ̀ àwọn tí ó kù ọlọ́ọ̀tún ọlọ́run jẹ́ jẹ́ pé àbùjá mẹ́sàn òsè láàmú káwọn tó ti kó àwọn tá àbẹ̀ dáadáa o dáwà náà láti bọ̀ ìjẹ́ ẹ̀mọ́ wa ìmáàlú wa ọlọ́run ṣe wọ́n àlágbára kankan o kí inú kò yé wa o kí inú kò yé wa ṣùgbọ́n

àwọn olówó lọ́wọ́ àmọ́ ẹ̀yẹ́ ọlọ́ọ̀lámọ́ gbogbo ẹni tí ọjà láàánú ọlọ́run rán ti wá ọlọ́run tó ràn àwa náà fáwọn kan láàánú káàánú wa máa káàkiri ayé ọlọ́run mọ́jẹ́ ìbínú ọdọ́dọ́ wa o mọ́jẹ́ rẹ o jẹ́ àràánú rẹ ni o ọlọ́run rọ náà lọ́rọ̀ o dáadáa fún wa o àwa náà fáwọn èèyàn mọ́jọ pa àwọn ọmọ wa o gbogbo àwọn tó kó tí wà lọ́dọ̀ mọ́jọ bí ọpa wọn o jájọ wá sórí ire ayé àtijọ́ gbèǹde alkiyama járí tí ẹ ṣe nú àwẹ̀ ṣáájú àwẹ̀ lẹ́yìn àwẹ̀ o subhanakallahumma wa bihamdik ashhadu an la ilaha illa ant astaghfiruka wa rahmatullahi wa barakatuhu